Dialogue for fluency. Ebi ń pa mí. Ó jẹun láàárọ̀ ni. Mo jẹun. Kí lo jẹ? Mo jẹ ṣu. Mú sùúrù díẹ̀ sí Dialogue again for fluency. Ebi ń pa mí o jẹun láàárọ̀ ni mo jẹun kí lo jẹ mo jẹṣu mú sùúrù díẹ̀ sí i.